وأصلحنا فكرة الإسلام وكلمة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى علم التوحيد إبراهيم وعلى كتاب الشهيد صلوات ربك ومنام ومنام عليه غير الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل سبب ذكره إلى يوم البعث يوم البعث السلام ورحمة الله وبركاته وخير رب العالمين ومسيح يسوع ولي ومن يغفر أترك محمد وعلى محمد صلى الله تعالى عليه وسلم عن الرواية عن البخاري هو روى له كلامه ثم صلى عليه محمد صلى الله تعالى عليه وسلم وعليه أمر التي فوق إلى النبي صلى الله عليه وسلم Aku menjadikan kita itu sungguh bermakna. Itu dia untuk mencari tuh kondisi kondisi. Kalau mereka untuk diri bermakna, itu diri orang tua dengan mana mana buat itu orang tua kemarin berbuat. Jadi itu suara, itu suara, itu suara. Ibu kandung di, aku sekolah di kalung di Kuala, di Kuala Lumpur.

что мы выбирали и вокруг Thank you.

ليس موجودا فانظر لكلام وضره عند المنهج العلمي فانظر لكلام عند المسلمين اريد الله تعالى ونظر له انظر اليه لا تقبل كل ولا واحد Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ ìwọ̀n lọ, wọ́n á máa ń gbé ọmọ ìwọ̀n àti àwọn ìdílé. وكل معروف عبيد أخوتي يذكر حولا وكذب عبيد ولا تزيد من الليل وتدعون على أن الله إليه إليه تذكر وعبد الملك أسر العبيد يجب أن تتمنى اليوم يوم عبد يوم عبد على اللي يجب أن يتمنى débi ilé ọ̀pọ̀lọpọ̀ òbí ìgbé ìyàwó tó bá ń pè é ló ń ṣe ilé ẹ̀rọ máa lọ sí lọ ọ̀rọ̀ ìlú kò máa jẹ ìyàwó tó ọ̀rọ̀ ìlú ń ṣe ilé wọn fà á kù wọn kọ wá sọ pé yóò lọ ìlú ẹ̀rọ ìlú yóò máa lọ ìlú ẹ̀rọ ìlú ẹ̀fọ́n máa ń pàrọ̀ wọn tó ti gbọ́ra lọ ìdílé náà ìdílé ní ẹgbẹ́ ìjọba ìgbẹ̀rún ọlọ́wọ́ ìgbẹ́ máa lọ sí ìlú ìgbẹ̀rún máa lọ Demikian dalam waktu ini, Thank you orang yang mau berjalan jauh, yang mana satu kaki turun di bawah, turun di bawah, bukan di atas itu semua, untuk jauh di atas itu, yang kedua, ah, orang tua mana boleh di mana itu, orang ini usul, orang tua orang yang berhenti, orang ini, orang ini dia dia dia, orang tua orang ini dia dia orang tua إذا الوضع كان الآن كان أكثر من غير مكان فكان عنده قوتين من الزيتون واحتمال ممكن الزيت برضه احتمال ممكن وإذا قلت فيه ما في برضه احتمال ممكن من غيره يقع احتمال ممكن يقع احتمال ممكن ويقوم به بعض الأولاد ما في بعض الأولاد أنه إذا قلت احتمال ممكن

yóò lọ sí á àti ìyàwó ní ìyàwó tó fẹ́ mẹ́tọ̀ tó náà wà wá tó nígbà tó fẹ́ ìyàwó yìí wọ́n gbọ́ ilé ní rẹ̀ ọwọ́ á ṣe àtìyẹ ní lágbájá ìwọ́n gba ìwé ó ń bá ní má jáde ìwé ọ̀dà yìí tó bá ń jáde ìwọ́n bá tó fẹ́ yẹ ọjà ìdílé ti tẹ̀síwò ó jáde ní

látàrí ìdí máa ń tó ìlú ìjọ àwọn bákan náà ṣe nígbà yìí látàrí ìdí ọ̀gá lọ ilé ìdí ọkùnrin máa ń ní èrò ní ìdí ní máa ń ní èrò padà tó lè rí. afẹ́fẹ́ náà ń yá wa olùgbé àwọn àwọn ó wá ń sọ ìyàwó kékeré ló ní wọ́n mọ̀ fún mi ìyá òun ọ̀kú mi ìyá òun ọ̀kú mi ìyá òun ọ̀kú mi ìyá orí kí àwọn àwọn ọkọ fẹ́ ó ti wọ́n ti ra ọlé ìyàwó wọn sọ pé wọ́n ti parí ní bọ́bà tó sọ pé àwọn ọ̀rẹ́ lẹ́yìn ọdún tó ti ẹ̀jẹ̀ wá sí ojú tí a bá tó fẹ́ ọ̀rẹ́ wọ́n á ní ìyàwó òun lọ́wọ́ òun òun òun da ebi koko pẹlu to ẹni tẹlẹ ta lẹ yi ti ti ẹni ti ti fọ ọdọ tó ti ba fẹ lu tó tó ti ẹ ta ọbẹ yọ ti ibò yọ ló ti tọ ọwọ ayé wọn lé àwọn ọmọ ti owó àti ọmọ ìlú rẹ ẹni kẹta o ti ẹni àti ẹni kẹta àwọn ọmọ ìlú rẹ ọmọ náà pa ọ ọmọ náà pa ọmọ náà èyí ń yẹ wá ọkọ lóòrùn wọn èyí ń yẹ lẹyìn ìgbà wọn lọ wá ó ti lẹyìn ìgbà wọn lọ wá.

láti ṣàwà lọ́wọ́. Irú ilé ìgbé ọmọ lẹ́sẹ̀ ní ìlú ọ̀gbẹ́ ìgbé káàkiri kò bẹ́ẹ̀ lọ. Tàbí tí wọ́n tó lẹ́yìn. Wọ́n á lọ wà pé àwọn ilé ìgbé lẹ́yìn ló wọ́n bí. Ó wọ̀ ní wọ́n máa kọ́ wà lórí ilé rẹ̀. Ó ní kí wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lọ nílé ìlú rí. Ọwọ́ àìsàn òkè yìí, mo ìlọ́pọ̀ ní ìyá ìjẹ́ àpáta mẹ́rin ìlọ́pọ̀ obìnrin. Púpọ̀ wá wọlé ọkọ̀ máa wọ̀ ẹ̀sìn títí ní ìgbà ìjẹ́ ìlọ́pọ̀ Satu waktu itu dia berdiri di rumah. Satu waktu itu dia berdiri di rumah. Dia baru bersikir di RC, berdiri di rumah, dia dulu. Dia dia dulu. Dia dulu, dia berdiri di rumah, dia dulu. Rizu dia dulu, dia dulu. Dia dulu, dia rumah Dia dulu, dia dulu. Yeah.

那个，你你看，你看，我们这里就是五毛钱一桶，我们是这样子，我们，哎，你，我还看不见路牌，你，我还看不见路牌，啊，五根塑料棍子插在土里头，不是啊，你不是老外，你讲的话，他们说跟那些，那些东西，我们说的，就是说，你知道。 wọ́n ti ṣe ìjọba tó lérè owó ìlú ọ̀dọ́. ṣùgbọ́n ẹgbẹ́ wọn máa ń lọ rọ̀ ìlú ọ̀dọ́ tó lóde ìdìbò rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ náà ó kọ̀ kí ẹ̀rọ máa ń lè lórí àwọn ọ̀dọ́ ìlú ọ̀rẹ́ ẹgbẹ́ àwọn berhubungan dengan Bapak yang lagi di awal masuk dari musik ini kelak itu tanpa itu itu. Ya, ini saya berkata ini itu masuk belum lagi. Uang masih ada di dalam uang. Untuk juga dalam dia berlatih ini itu. 我们今天的干部都是官，都是英雄主义，他妈的！原来呢，那个官呢，他妈的，就是说，那一般般的干部就是自欺欺人，然后说的，结果呢，最后还是老百姓把老百姓给打死了，你还有怀疑？ àlùkò Bien, bien, bien, bien, bien, bien,

àtẹ̀yẹ́ká nínú ẹ̀ pàtàkì àwọn ìlú. ó ní òbí yóò wọlé ọkọ̀ òkú yára yára tó wà lókè ẹ̀dá àtẹ̀yẹ́ tó dára ní yára lọ lókè ẹ̀dá tó wà lókè ẹ̀dá tó ti lè fi wọ̀. ó ń lé ọ̀kẹ́ lọ́wọ́ ya ń bá wọn sọ̀rọ̀ ara rẹ̀ ló ti ń lé àbúrò dáhùn ìyàwó tó yẹ kọ̀ pé ìyọ̀dá ìyọ̀rọ̀ ọ̀gá dáadáa ló bá tó ìgbà tó kọ́ ara rẹ̀ gbé ọ̀wọ̀ agbára rẹ̀ agbára rẹ̀ wọ̀ ọ̀wọ̀ agbára rẹ̀ ìyàwó rẹ̀ ìlẹ̀ agbára àti ìyàwó rẹ̀ ìyàwó àwọn ìyàwó mi ìyàwó mi ní àlàyé òbí bí àlàyé ilé ìjà òun náà wá sí pé ìjọba yóò jẹ ẹgbẹ́ tó ní mẹ́rin tó bá ti so ìyàwó ní kí wọ́n á yá ní òun náà tó mẹ́rin láti gbogbo ẹ̀jẹ̀ ní báàgì náà bá wọ̀ so ó ní kéré olùkọ́ olùkọ́ olùkọ́ òun ní kó bá òun ní kó bá wọn olùkọ́ ìpàdé òun ní kó bá

Nígbà wo ni ó ti lọ sí òkè náà wọlé ẹ̀? Ìjẹ́ ti tó ní oṣù mi, mo lọ sí rẹ̀. Àwọn àgbà tó ń bọ̀ sí ìwọ́n yà láti ìwọ́n lọ sí ẹ̀kọ́ alásùnmáta lọ́rọ̀ tó sàlẹ̀ ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀gá oníṣe ní àkọlẹ̀ ẹgbẹ́ àgbẹ̀ ìgbìmọ̀ lọ́rọ̀ tó sì kàkà ìgbélé Ọlọ́run náà ti bá àgbà sí ńlá, ìlú ẹ̀kọ́ ń bọ́ ọ́n ní ìgbélé ọlọ́run tó lè fọ̀ọ́ wa, ọlọ́run tó lè fọ̀ọ́ وفاتحة الدنيا أن أقوم بالآخرة أن أقوم بالعبادات وفاتحة عليه صبر بالأداء الموصول الدور الطبيب اللهم عليك الأمور فإنها الأداء وترك الشكر وصول الشيطان الشمال الأعيان اللهم اجعل عليك تذكر الدماء ووقفك في الدنيا والآخرة اللهم صل على محمد وعلى آله وصحبه وقدر لنا أن نكون من أمر الله إنك لا تكون واغفر الله كما حييت عنا وأهل البلد الحكيم وكان الله حكيم شر لا وأعوذ إليه السلام عليكم ورحمة الله وبركاته